أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد عباد الله فالله العالم الخالق القادر المدبر وهو ما نقصد الاستعانة به وهذا هو الإيمان الإسلام بين العبد وربه بين العبد وربه ما يصدق عليها أعوذ بالله من الشيطان الرجيم إياك نعبد وإياك نستعين لأن المعترف بأن الله هو المعبود حقا طلب العون منه قصد استعانته عليه وحده في الأمور كلها على خير لأن فيها طلب من الله في الوصول إلى المقصود على أمور الدنيا والآخرة وهي كقوله تعالى وقال ربهم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين لذلك أرشد النبي صلى الله عليه وسلم أمته إلى رسوله إلى صورة السعادة حقيقية قاتلة يا غلام إني أعلمك كلمات احفظ الله تجده يحفظك احفظ الله تجده تجاهك وإذا تركت فاسأل الله رواه الترمذي عن عبد عباس رضي الله عنهما أيها المسلمون إن الاستعانة بالله جل وعلا متضمنة بثلاثة أمور متضمنة لثلاثة أمور وهي الأول كمال الوضوء والتضرع لله تعالى الثاني الثقة بالله جل وعلا واعتقاد عبادته الثالث الاعتماد على الله سبحانه وتعالى وتطوير الامر اليه وهذه لا تكون الا لله جل وعلا فمن استعان بغير الله محققا هذه المعاني الثلاثة فقد أشرك بالله أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين إنه صار لمن تاب وآمن وعلم صالحا ثم اهتدى أنا الله سبحانه وتعالى بجد الله على لك الجنة

ọba yìí kan tó tó òun ló tọ́wọ́ ní pé mi àti ẹ̀ka máa wà lọ́wọ́dọ̀ rẹ̀ kò sí ẹ̀dá ní ìgbéyẹ kárí lẹ́nu tó lè fún ìrànlọ́wọ́ lẹ́nu tó lè ràn yẹn dé lẹ́nu tó lè ràn yẹn lọ́wọ́ lọ́wọ́ ọba nìkan lọ. káwá ìrànlọ́wọ́ àpọ̀lọ́wọ́ ọba nìkan òdì àdéhùn ti bẹ láàrin ọlọ́wọ́ ọba àti ẹrúfin rẹ̀ nípa pàtó òdòdó eléyìí ní ní gbogbo wàtà àgbàgbọ́ kí òun ìwọ̀n ọmọ yẹn láì sí ní àbẹ̀wò náà fílà kò sí bá ṣe kí ó tó lórí ìwọ̀n tá àti ìjọba tó lè má fà á ní ìyá àtẹ̀lá ẹ̀kúrò wọn ìyá àtẹ̀lá ìsàyìn ìdá ọlọ́run ọba ti ká láwọn ọjọ́ tó mú o lára ìrún tí jẹ́ ìjọsìn tá àti ìjọba ọlọ́run bá ti ká láwọn olùkọ́ kò sí ìyẹn ká lórí àlámàrí wa táwọn wà lọ́wọ́ rẹ̀ tó lọ lọ́wọ́ ká lọ́wọ́ kára lọ. torí pé ẹni bá ń tètè ilẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú òde rẹ̀ tó gbà wípé ọlọ́run bá ti ká lájọ́ sí mú lórúkọ irú ẹni yẹn ọ̀dọ́ wọn yẹn nìkan ló fi gbogbo ìwà lọ́wọ́ rẹ̀ yóò gbà lójoojúmọ́ wa nìkan tuntun gbogbo àlámàrí rẹ̀ gbogbo ọmọsáyé ni gbogbo ọmọsáyé ni kò sí ìta tọ́ka rẹ̀ ó balẹ̀ lórí gbogbo lè fi tó nǹkan pẹ̀lú tó lè ràn án lọ́wọ́ tó lè fún lọ́wọ́ tó ju àwọn olùkọ́ àwọn ọ̀gá láti kọ̀ torí nígbà tí ẹni tó bá tó wọn wá gbọ́ kí ni ọlọ́run bá tí ò wọ́n mú pẹ̀lú ọlọ́run tí ò sí ẹ̀dá kan náà ẹ̀dá tó nù gbogbo jáde ẹnu ni àbójá mọ́lá kò ní àbójá ń sọ ọlọ́run bá kẹ́ni àbújá ìnáàbí ọlọ́wọ́ bá fẹ́ ní àdínkù jẹ́ ẹ̀rí ẹ̀gẹ́ jẹ́ ipò ìgbé òṣìṣẹ́ nígbà ẹ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ́wọ́ ìyàwó ẹmọ́bòrò rẹ̀ kọ́ ẹ̀ lágbìmá alùsàjú rẹ̀ lákùn gbogbo àgbà àti ẹ̀bá ń ṣe yìí ìyọ̀rọ̀ owó gbà lẹ́nu lóyún èyí tẹ́lẹ̀ fẹ́ ti di aga bí ti tí mo fi fún àbí tí ò bàbá tó ń gbé mi ọlọ́run irú àwọn ẹni bẹ́ẹ̀ mú wọn náà jà hánámà lẹ́yìn ẹgbẹ́rẹ́ ẹni bá torí ìrànlọ́wọ́ rẹ̀ tí olúwa ìlànà lẹ́yìn ọlọ́run tí ò fi ìmọ̀ wà lọ́wọ́ rẹ̀ fún ọmọ wa nìkan tí torí ìrànlọ́wọ́ ẹ̀ dákọ̀ọ́sẹ̀ fún ọmọ wa dá ipò ẹni tí ń sẹ̀bọ̀ lọ́wọ́ torí dáná ni wọn bàbá náà lè lọ́wọ́ àwọn àìmọ̀ sẹ́lẹ̀ ó ṣe ìtọ́sọ́nà àwọn àìmọ̀ rẹ̀ lọ sí ọ̀nà táàbì wà lọ́wọ́ síwájú ọlọ́wọ́ wa tó jẹ́ ìtòótọ́ torí nípa tí ó yẹ lọ́wọ́ ọ̀rọ̀ àyè òṣèlú tíṣà rẹ̀ Mohammed ọ̀wọ́ àyè òṣèlú lẹ́tọ́rà rẹ̀ Mohammed ọ̀wọ́ àyè òṣèlú àgbà olùkọ́ni gbogbo tọ́lọ̀dá jẹ́mẹ́sì òun ló wá pàtíkà láìsẹ̀ fún wa kò ká lórí ahánìká ó fi wa rẹ̀ ó wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ó yọ̀rọ̀ sọ̀rọ̀ ko su yi tasiri da su kuma adam wani adam muhammad sallallahu alaihi wa sallam ibnu abbas ìkànnì ọmọ kẹwàá àwọn sàrà náà muhammad hàwọn olùwọ́mà àgbà àgbà nígbà lẹ́yìn àbúlọ̀ ọmọ àgbà níjọ́ náà ń bẹ̀rẹ̀ ọmọ yìí méjìlélógún ìwà bẹ̀rẹ̀ yà lẹ́yìn lórí kan àdéhùn wa ń da lẹ́kọ̀ọ́ ó ní wọ́n ọ̀rọ̀ yà òkúta ìwọ ọ̀tọ́lá pẹ̀lú ìsìn wà ní mú kẹ́kẹ́ ní mẹ́ àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn àmàlà kan bẹ mo fẹ́ kọ́ ọ̀lámà rẹ̀ àwọn ẹ̀kọ́ kan bẹ mo fọ́ kọ́ ọ̀lámà rẹ̀ òjò kí ó kàn kí ó kàn bẹ mo fẹ́ kọ́ ọjọ́ ìwúlò fọ́ kí ìka àkọ́kọ́ ní kí ó náà ìfọ̀ ìlẹ̀ ẹ̀dínwó ìyàpọ̀ máa sọ́nà wọn wa ó lọ sọ́nà wọn sọ́wọ́ náà ìyáǹkálẹ̀ ìyájú ìlẹ̀ sọ́nà wa bí ara rẹ̀ ìtànà ti di àwọn bẹ́ẹ̀ ni ìlú tó òfin ọlọ́run gbogbo ẹni bá kó òfin ọlọ́run wa máa ń pín kó òfin ọlọ́run àwọn àjọ ọlọ́run wọn bá inú jẹ àwọn èèwọ̀ ọlọ́run wọn bá ìhàyà òun ìjẹsẹ̀ wà ẹ́rẹ́ ó ń gbìyànjú ìjà ọ̀rọ̀ ọlọ́run máa tó rẹ ní bẹ́ẹ̀ kú òní orúkọ agbóró kú òní ìdùdá èèyàn bá wọn ní ní ọmọ àgbà wọ́n kẹ́ wọ́n àìjùmá ó ní wọ́n gbọ́gbàgbà yìí máa ń kó òfin ọlọ́run ó máa yí ọlọ́pàá wájú rẹ̀ tẹ̀yí mo dá ẹ̀ gbogbo gbogbo bá lè bí ó máa ka ìyọnu ọlọ́ ó máa ka ìtọ́ ọlọ́ ọlọ́run ti tẹ ọ̀rẹ́ bàrà rẹ̀ nígbà pọ̀ ọ̀rọ̀ lẹ́yẹ̀ta òṣèlú wa ni wà ní zanzata tó a máa bẹ̀rẹ̀ kan ìkéde náà eléyìí mo fẹ́ ṣe eléyìí dáa ọlọ́wà ní olùkọ́ ẹ̀tọ́ ní nǹkan ọ̀rọ̀ lórí ìgbàlẹ̀ fún ẹ̀yìn ọ̀rọ̀ ìwọ ọmọ ọgbẹ́ nǹkan náà ẹ̀dá ọlọ́ọ̀lá ẹ̀yìn ọ tẹ́ nǹkan tó ń bẹ̀rẹ̀ yìí jẹ náà tó yìí wúrò pàtó ní wúrò fún ọ ọlọ́dọ́ ní mọ̀ ìpìlẹ̀ ń pa ẹ̀ fásitì ẹ̀dá lórí ìkọ́ náà wà ìdá sàáyìn sàfàsàáyìn fàsàáyìn ẹ̀dá bó bá ti ń wà lọ́wọ́ ọlọ́ọ̀dún

yóò máa túmọ̀ wípé èèyàn pé lẹ́yìn tó ń bá ìfẹ́ rẹ̀ lọ́wọ́ ọba àdùnnà náà èèyàn sì fi sí jẹ́ àtẹ̀sán gbòòrò àtẹ̀sán tó méje láwùjọ wá ní kí èèyàn jẹ́ ẹgbẹ́ ara èèyàn òòrùn àwọn ọ̀sán bá wọ́n lówó àbáwọ́ ní kò àbára aláṣẹ wọn àtọ̀ bá rẹ̀ síwájú mọ́tò wọn wọn àti kí wọ́n ta owó ìkọjá wọn á yẹ ẹgbẹ́ ara wọn wọn á sọ́ra wọn ti jẹ́ àtẹ̀sán láwọn èèyàn tó bá wọn yẹn lọ́wọ́ tó bá wọn yẹn ti sọ̀rọ̀ àwọn àtẹ̀rú yẹn níwájú àwọn olówó wọ́n fúnra rẹ̀ jẹ́ rú ìgbẹ̀rẹ̀ níwájú ọlọ́ọ̀bá nílẹ̀ àkókò wọ́ orúkọ ọlọ́ọ̀bá pẹ̀lú rẹ̀ nímọ̀ rẹ̀ lọ́pọ̀ ìṣòro láàrin wọ̀ fún ọ̀bá nìkan jẹ́ orúkọ ọ̀hà ìgbé òjámọ̀ kẹ̀kẹ́ nígbà tó bá ń wọ́n kan níwájú ọlọ́ọ̀bá nílẹ̀ tó ìdí ẹ̀dá tó lè gbé fún ọ sọ̀rọ̀ àlejò ẹ̀rú yẹ́n ọlọ́ọ̀bá bùkárà wọ́n sáà wọ́n tẹ̀ wọ́n tún wọ́n ní ẹ̀yìn rẹ̀ wípé kú ọlọ́ọ̀bá ẹni tó lè fún ìtàn àwọn ọmọ bẹ̀rù àwọn ìwọ̀n dára bá ní ìyẹn bá ti wọ́n náà àní ẹ̀mí mọ́ káyé ìyẹn ọlọ́run ní kí sá láti dà ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ tó ọlọ́run wá yí láàyè ìtẹ̀sí òun lè bẹ̀rẹ̀ lọ wọn ìlú wa tó tó tó tó wọn ìlú wa lágídí wọn ìlú wa tó kò wọn a máa ń pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lórí ilẹ̀ báwọn aláìmọ̀ tẹ̀ ẹ̀dá bá wù wá ìmọ̀ kọ́ wọn sí wọn wọn wò wọn ràn wọn bá fi wọn lọ. irú mẹ́rẹ̀ kejì jẹ́yìn bá kú ó dé nílẹ̀ fún ọlọ́wọ́ bá jẹ́ kòkòrò rọ́ọ̀tì ìjẹta ọ̀rẹ́ rẹ̀ yóò tọ́ọ̀tì ọlọ́wọ́ bá rẹ̀ wọ̀nyí ẹ̀ka fi mú kì í bẹ̀rẹ̀ yẹta ló ń fún wọn sí tó bá ní yọbí yọbí yọbí ayélujára tí ìwọ ni wọn lọ wọlé ìṣẹ̀lẹ̀ lórí ìrọ̀lẹ́ wọn ni. ìgbà tó bá ti rí bẹ́ẹ̀ ẹ̀rú sí ọlọ́run ọba tí ó tó ti ọlọ́run ẹni yẹn bá rọ́ọ̀sì lọ́kàn ìyá báyìí lórí kò ní jàmbá yẹn ẹni tí ìyẹn kọkàn báyìí lórí lẹ́tọ̀ ọ̀rọ̀ wípé bó ti wọ́rọ̀ orí tó láyé bó o bá ti lóbi bọ́ ọ̀rọ̀ kò ní sábà. ìkà ẹlẹ́kẹ̀ẹ́ tó ń mọ orí lórí fún yàn àlejò ìmáàlú rẹ̀ ọ̀wọ́

wọ́n tẹ̀lé akọ̀wé wọ́n tẹ̀lé ọ́fíìsì jẹ́ tó ń tilẹ̀ ìgbà sọ wípé kọ́kàn rẹ balẹ̀ ẹ tó kú fún mi kò sí gbogbo tó fẹ́ wà sẹ́nu sẹ́wọ́n náà òbí bẹ̀ wọ́n tún wọn tẹ̀lé bíbí pé sọ̀rọ̀ ọ̀rọ̀ wá padà ètò ọ̀rọ̀ wá dé. kò rí bẹ́ẹ̀ tí mo sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ èé ṣe sọ́mọ owó òde sọmọ ẹ̀ lọ́wọ́ èé ṣe àfà sáfà òde sọmọ ẹ̀ kí n jábọ̀ àmàlẹ́ nù sábàtẹ̀ ní méjì àwọn àbá àti òbí ẹ̀sẹ̀ sẹ́ẹ̀ kẹrẹ tí ó wò lẹ́yìn àwọn ọmọ ọdún wọ́n torí àwọn ọmọ bí ìwé ọdún òwò ní ìjọba ní kú báyìí gbogbo rẹ̀ yákálẹ̀ nìyẹn ìgbàkan nìyẹn àmọ́ rẹ̀ tó tẹ̀ sí pé tó gbé lọ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ ní gbangba níwájú lẹ́yìn kákọ̀ síra

ṣùgbọ́n náà nìkan láwọn òbí bọ̀ yìí ní kankan wà tó kọ́rù kùtù òmù ọ̀kà kúrú lára ilẹ̀ yìí ó tún wá kó owó àlámà yìí rẹ̀ ó kó ọ̀sọ́lọ̀ lọ ó rẹ̀ ìtọ́lọ̀ lọ ẹni tí máa ní mẹ́tẹ̀ẹ̀ta ẹlẹ́rìí ni wọ́n mi yóò lò ẹni tó bá gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó darí ilẹ̀ kọ̀ọ̀dọ́ tọ́lọ̀ ẹ̀dá mi ewa máa ṣe ẹ̀dá mi ló gbára lé ẹ̀dá mi ló gbàgbọ́ ẹ̀dá mi ní ìdàgbùgbù ó lè jẹ́ ní ogun ó lè gbọ́dọ̀ níta ó lè jẹ́ wà ní ìpínlẹ̀ àwọn ìyàwó ọlọ́run ó lè jọba àdúgbà tó ń sì nílẹ̀ wípé ẹmọ̀ lè dààmú ọ̀rọ̀ àdúrà kan kọ́ tí bá ẹni débi tá à ń yìí tí mo ṣe tí wọ́n ń ṣe ọ̀nà náà fi mú mi ní orí mi wá kàwọn ìbọ́ra ló sì kẹ́ kọ́ọ̀dì jẹ́ nàìjíríà ó ti di ẹlẹ́bọ tó kò ń sẹ́ kúrò àbúdá máa sọ́jà ẹja máa gbé lọ́wọ́ káwọn ọmọ ìjọ ọlọ́wọ́ wáyé kan òun ó wọn lọ́wọ́ náà ẹgbẹ́ òun ní ẹgbẹ́ jù bẹ́ẹ̀ òun àná bẹ́ẹ̀ bí àwọn báyìí báyìí kan tẹ̀ wọn káwọn ọmọ ẹni fẹ́ ọ̀nà wọn máa bí ìwé ìjẹ́ ìjẹ́ ìjẹ́ o ilé táwọn bí yìí ló wà fún àwọn ọmọ náà ètò láwọn bá àwọn onímọ̀ ẹ̀kọ́ ọ̀gbọ̀n òun ìsìn wa ẹja máa sọ̀rọ̀ àforíjì láti máa sọ̀rọ̀ àforíjì wa abájọ́ òkùnrin gbogbo alórí ìta àbòsí ọlọ́ọ̀bá ń kọ́ lọ́ba tó kú ẹ̀sẹ̀ nígbà tó kú ẹ̀ka حمدا لله كثيرا طيبا ثم صلاة وسلاما على أفضل الناس جميعا والسائرين على منهجه إلى يوم الدين أيها المسلمون إن المرء يقع في الصلاه وهو لا يشعر وذلك حينما يستعين بغير الله فيما لا يقدر عليه إلا الله سبحانه فمن سعادة الأموات أو بأولياء الظالمين أو بأولياء الحاضرين على أمر لا لا يقدرون عليه أو بالجن لأنه لا يستعين بهؤلاء إلا لاعتقاده أن لهم تصرفا في الكون وأن مع الله مدبرا فما الاستعانة بالمخلوق الحي الحاضر على أمر قادر عليه أو على أمر قادر عليه أهو ظالم وينتصر به إما مباشرة أو بالكامل فهذا مضاعف أقره الشرع ولكن تركه من كمال الإيمان بدعاء الناس وظاهره النهي ọkọ̀ tó kọ̀lá lórí ọlọ́run bá sánà lọ náà ọkọ̀ ìdí o máa èdè ọlọ́run ọlá rẹ̀ ó mọ bẹ gbogbo tó jẹ́ ẹ̀rú tó lọ lórí ní pàtàkì lọ ẹni ní láti lọ́nà ọ̀bẹ̀ lẹ́yìn النبي محمد صلى الله عليه وسلم gbogbo ẹni sọ ìlànà lẹ́yìn náà ó sọ níbi ìgbàgbọ́ ó sọ níbi àjọ ọ̀nà kò máa fẹ́nu lásán jọmọ lẹ́yìn àná Muhammad sọ̀rọ̀ wà fún àìsàn tẹ́lẹ̀ kìí ṣe káta kó ànábì mọ́tàlá ń fi kẹ́lẹ́ jọmọ lẹ́yìn àná yìí ìgbàgbọ́ rẹ̀ ó fi déédéé sálẹ̀mí ní àgbàgbọ́ rẹ̀ ìjẹ́sí rẹ̀ ó fi déédéé sálẹ̀mí ní àgbàgbọ́ rẹ̀ ìwùwàsí rẹ̀ òṣèlú bí ọ̀sùn náà ní na kàmẹ́lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ọlọ́kùnrin akẹ́wà tó sàbàtà ní kan wọn àwọn mùsùlùmí ọmọ ẹ̀dẹ́ ìmọ̀ kó sínú ẹ̀kọ́ tó sọ̀rọ̀ àrùn bẹ́ẹ̀ ló ń dájú pé ní ìrànlá àwọn iṣẹ́ ìbàdáàkì wọ̀nyí ìmọ̀ ń bá wọn sọ̀rọ̀ tó lè gbọ́dọ̀ máa lọ nígbàdígbà lóòrèlóòrè gbogbo àlámọ̀ sọ onígbé ìdíkà àti ìtọ́jú sí yù nínú ẹ̀sìn pọ̀ ṣùgbọ́n burú jùlọ sí ọ̀rọ̀ ẹ̀dá wọn kó sínú ẹgbọ́ tí wọ́n kó lọ́pọ̀ tó mẹ́jọ tí ń jẹ́ lùkù ní orúkọ kò tó ní àmọ́ kan mẹ́ tó sínú rẹ̀ tó fi mú ní wọ́n ṣe wípé tó láwùjọ ni àwọn yóò máa wá kàmí lẹ́yìn ní nǹkan tó àwọn ọba ìjọ́ ọlọ́run àwọn ìdàrí ọlọ́run wọn ni àwọn ìtàn ọlọ́run wọn ni bí wọ́n ti bẹ́ẹ̀ lọ sáré ìyàwó owó kódà wọn gbọ́ ọ̀rọ̀ náà sọ kódà bí tó lẹ́tọ̀rọ̀ rẹ̀ jáde òkú ìrìnsẹ̀ ọ lọ́dọ̀ wọn fọlá ń wọn bẹ̀ sẹ́dọ̀fún àwọn èèyàn ṣe dáadáa ìwù kéńté lágbàwá wọn a máa ṣe dáadáa tí ó sì dáwọn lóhùn ètò tó ń sára sàárè àwọn ẹni wọ̀nyí tí wọ́n ní àwọn nǹkan tí wọ́n ń bèrè ibi sàárè yẹn làwọn òbí gbàgbẹ́ kan ní ó ṣe di èyí owó ìsàlẹ̀ ọ̀dọ̀ sí wa tí ń pọ̀ gún tí ń tọrọ tó fẹ́ lọ́wọ́ ògún tó sì rí nǹkan yẹn kò lè gbà pẹ́bọ ní láyé kò lè gbà láyé láyé pẹ́bọ ní nígbà táwọn àjọ máa kẹ́kọ̀ọ́ nínú lárúbáwá nínú Sudan a máa ń ṣe kọ́ọ̀sì kan táwọn pè ní kọ́ọ̀sì làbẹ̀rẹ̀wìyà kọ́ọ̀sì yìí gbogbo ẹni tó bá lọ sí yunifásitì yẹn ni ó ṣe bẹ́ẹ̀ yóò ṣe ní ọ̀rẹ́ lẹ́bù kó tó padà parí yóò ṣe kódà kó mọ ṣe mẹ́sìn kó lè pé boníkà yóò ṣe kọ́ọ̀sì yẹn ìyẹn ni pé àwọn kan bẹ nínú àwọn lẹ́kọ́rọ́sì wa wọ́n ti pín wa nítorí nítorí ẹ̀yin ẹ lọ sí local government báyìí ẹ̀yin state báyìí ni ẹ lọ òdìdí tẹ́ẹ̀mù kan ní sẹ́mẹ́fà kan ní oṣù mẹ́ta lẹ́ẹ̀lò pẹ̀lú àwọn lárúbáwá tẹ́ mọ̀ sí wà sí fún wọn láàárọ̀ ẹ mọ̀ sí fún wọn rọ̀lẹ́ kọ́lá tó máa fẹ́ mọ̀ fún gbọ́ wà sí yín náà lọ́sàn lẹ́yìn àyílà ẹ mọ̀ sí fún wọn ọ̀rọ̀ wá dé bí ọ̀rọ̀ báyìí ká takú táwọn tá a gbà ní wàlé ọlọ́run tí ń bẹnu kárí tí wọ́n ti kú ká láwọn ni wọ́n máa ṣe tí wọ́n fẹ́ fún wa ká ní wọ́n ti ṣe fún wa lójú ayé náà nígbà wọ́n kú kan náà wọ́n lágbára kan tún ṣe yẹn fún wa aláboyún yóò lọ sí ìsàrè yóò fẹ́ lọ́wọ́ ọlọ́run yóò bẹ̀ wọ́n ẹ dákun ẹdí ìbẹ́nu nkùn yìí ẹ mú bọ́lá yín tọrọ wájú ọlọ́run ẹjẹ́ rí bí yìí tí ò tí ì lóyún rárá yóò lọ bẹ̀ tún já bó ti ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá yìí irú ẹ̀ náà kọ́dọ̀ wọn bá ń bẹ́ẹ̀ torí pé wọ́n gbàgbọ́ kò ní í ṣe pẹ̀lẹ́ àtẹ́tẹ́yà ni gbogbo wa la kó sínú àwọn àṣìṣe kan ti ṣe jù ń bẹ̀ lẹ́ẹ̀fín nílé àwọn àfọ òdodo ẹ̀fí bó ti fẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ ń parẹ́ gbogbo gbà láyé là ń gbogbo àwọn agbọ́nrin wọ̀nyẹn tá ti kùnà látara ẹ̀mọ̀kan àbí látara àtẹnugbà ni tó wá sọ̀rọ̀ débẹ̀ ọ̀rọ̀ yẹn gbóná ó ta wọn yẹn létí tí a elétẹni tó ń sọ yóò dámọ́ dámọ́ máa wà ràn lọ́pọ̀ láwọn ẹni ọlọ́run mọ́ kò gbà fáwọn ẹni ọlọ́run bẹ tọ́yẹ àwọn afárí ó wá ní ìkan nínú àwọn tá a jọ lọ síjọba Somalia ó wá sọ fún mi téèyàn bá lè sọ pé ẹ má lọ síbi sàárè lọ ṣe báyìí báyìí àwọn wàlí gbígbà pé yẹn ní ó kò ní Islam ti mọ ilé mi ti wọn ó lọ́rẹ̀ òun kan sọ fún gbígbà tóun náà ṣe mú tá a ṣe yẹn tí wọ́n lọ sí ìlọ́tẹ̀wáàdì ìjáde lọ́tẹ̀wáàdì bẹ̀ fáwọn èèyàn tó lábá kan wá dìde ló jẹ́ student olóòlù òun lè gbọ̀rọ̀ yẹn wọlé páwọn òkú tí ń bẹ ẹnu sàárè pé òun ò lè ṣe nǹkan kan fún ọ̀yàn lóore ó ní torí tó ń gbà tí provision tó ń bá ti tán lẹ́kọ̀ọ́wé òun ní ìdí sí òun ní ìyọ ọ̀sẹ̀ ẹ̀rọ òun ní ìdí kọ́kọ́ kò ní ti báwọn ń gbàgbé báwọn ń sálò wà láwọn ṣe kọ́ lọ́ọ̀kà àwọn olóògbé ti sáré ẹ̀yìn ọlọ́run tó wà lẹ́yìn ẹ̀dá kan apá tí wọ́n tó dún kọ́ bí wọ́n ti láti wà fún ìlà tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ayé padà àwọn òun mọ̀ kọ́ láwọn bẹ́ẹ̀ tó tọrọ ní ẹwà tẹ́lẹ̀ fún ìpadà mi ìrí nǹkan kan kò sówó kò sí nǹkan mi lẹ́yìn ọ̀gbìn oníṣẹ́yìn wákàtí bíi méjì tí túlẹ́ẹ̀tì bá padà débi sàárè gbogbo ó tọrọ yẹn yóò bá lórí sàárè láì ṣe pé èèyàn kan lórí pèsè ìwọ ra kan ìdíjọ olùkọ́ àwọn tó lọ́wọ́ tó lágbára rẹ̀ wọ́n kọ́ ní nígbà tó máa kẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ sí tó fẹ́ lọ sí tó kọ́ ní ìdìbò ní ìdìbò yóò wá fún ìdìbò sàárè èdú tí ó lọ́wọ́ fún wọn náà gbogbo tí a máa pa lólẹ̀ Yorùbá ń bí kíníkan yẹn gbogbo àyè tí àgbọ́yé ẹ̀sìn ò wá sí wọ́n ẹ̀kú iṣẹ́ ìgbé èkó iṣẹ́ ìlà ń wa tó bá wọn kẹ́yẹ ti ṣẹlẹ̀ ẹ̀ ní àwọn àpá ọkọ̀ oúnjẹ ní orúkọ kẹ́ni wọ́n já lórí ẹ̀ wọ́n mọ̀ kàn wá lọ sí èsì ní o ẹni tí ń bẹ láyé ló dúwà ní ẹ̀rẹ̀ jẹ́ kò lè dáfà ní kan tuntun àyẹ̀ tó wọn tuntun ó fẹ́ wá kú tán àmọ́ wá kẹwàá agbá lọ ìlú wọn àwọn ọmọ ẹgbẹ́ kaba yóò dé o ẹgbẹ́ kaba yóò dé ṣe o bẹ́ẹ̀ bá ṣe irú ẹ̀ ti tí ó mà. àbí kò ní bẹ́ẹ̀ àwọn àlàyé náà ni fún àwọn rẹ̀ ó fi nígbà tí wọ́n kọ̀ sí wọn lára ní oṣù wa ẹja dé o nígbà tí bàbá ti bá wọn tẹ̀ bàbá báyìí fún

nínú gbogbo wa ẹ̀yàn wọn tó o ti débẹ̀ o ó ti lọ sí ẹ̀yàn tó péré péré lẹ́ni tó o rí ìwà àlọ́wọ́ pẹ̀lú àwọn alààyè ìdá àlọ́ sí pẹ̀lú èèyàn àbí wọ́n bẹ pẹ̀lú èèyàn lórí tí wọn ò ní ìtàpadé lórí lórí tí wọn ò ní ìtàpadé lórí tọ́lọ́ ọba nìkan lẹ́ni tó o rí tòlè báwọn ẹni náà bá lọ́wọ́ mú kányẹ lẹ́yìn kí wọ́n tún bá lọ́dọ̀ọ́dọ́ òun kí wọ́n tún mọ ilé lọ́dọ̀ọ́dọ́ ọlọ́run irú ẹni tó bá ti kó náà ó kù káàtà ìlọ́sọ́dọ̀ ọlọ́run bá ní ẹ̀ẹ́dín sọ́dọ̀ lọ́gbà àwọn tó mọ̀ lójú pẹ̀lú tó náà lójú pẹ̀lú tó bá níbi tá àpò tí wọ́n wájú ọlọ́run láwọn ọ̀dọ́ náà lọ́wọ́ ẹgbẹ́ tó wọlé ẹgbẹ́ wa torí kò sí sí máa sábà àtijàgá láàrin ọlọ́run àfẹ́sùsìn rẹ̀ tó máa yọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìgbé kájọ àgbà àdúgbò ilé jẹ̀jẹ̀ ìlú lẹ́bi jíìnì wọn a máa wá lọ́wọ́ láwọn àjẹmọ́ aláwo onípa ilédèwé ọlọ́rọ̀ gbogbo tí wọ́n pè yẹn ó fi àwọn àjẹ̀mú kan bí o ti jáde kárìkárìkà náà ti pèmí díẹ̀ lọ́dọ̀ àwọn oníkéwú ọ̀rọ̀ ọ̀hún kéwú nìyẹn àdájọ́ òbí kọ́ wa ní kéwú bẹ́ẹ̀ mọ́lá kò jìbìtì àdéṣàlá kò wọ́ ọ̀dọ̀ Muhammad ní kéwú bẹ́ẹ̀ ẹ̀lómi wà á bẹ̀rẹ̀ gbogbo wọn ti ẹ̀kọ́ wọn kọ́ fẹ́ fún wọn lé ẹ̀ẹ́dẹ̀ báwa náà máa bá nípa yìí wọ́n àwọn àbá àwọn oníbí ń parí àti takatakataka tí wọ́n máa láti yóò lójúmọ́ pẹ̀lú tí wọ́n kó lọ́sùn bá àwọn náà yóò sọ̀rọ̀ bí aláwọ̀ ọ̀hún yóò fi léèrè ilé ẹ̀dá kan tó ní pé wù yá ya kàtàkàtàkàtàkàtà wà inú sọ̀rọ̀ wọn wá dé inú àdìsí wọn wà ọ̀pọ̀ náà ní ìwọ mẹ́rin ìjọba ẹ̀sìn orí ti fáwọn ilẹ̀ náà sọ lórí báyìí olùjẹ́ náà mọ̀ wú àwọn orí nìkan sí káàkiri náà mọ̀ mẹ́fẹ́ àwàlọ́sí bẹ́ẹ̀ làwọn àjẹyẹ sáwọn àjọ ní òbí ní ìjàpá tí wọ́n tẹ̀sí tó fún ẹlẹ́yìn tó mọ̀ báyìí wà á nà wò kẹ́lẹ̀ ìjáàlì nínàlì ẹ̀yìn يعرفون برجال من الجن فزادوهم رهقا ọlọ́run ní ìbára ọ̀tàrà ó ní bá jáde ẹ̀jẹ̀ ni wọ́n jáde gbogbo ẹni tí ọrụ kọ ọ̀dọ̀wọ́ alájẹ̀lú ẹ̀yọ ní bọ́ọ̀sì èdè kó ní tó wà báyìí ọlọ́run tó ti tẹ́lú ti torí tọ̀ hálọ́wà kátàwìn kátàwìn kátàwìn kúsàfẹ́ débẹ̀ ọlọ́run tó wà lọ́wọ́ àwọn ayé fẹ́ ń pariwo ní tẹ́lù wọ́n lè fẹ́ tí wọ́n fẹ́ wọ́n àbọ̀rọ̀ òfarama nínú àbọ̀ ní àjẹ̀nú náà ni wọ́n bẹ̀ lọ́wọ́ yẹn àjẹ̀nú ni wọ́n gbára kí gbogbo gbogbo wa pẹ̀lú rọ̀ ilé ìwé nǹkan ilé àwọn ìwé ìtọ́ ìrìn alàpà òbí gbogbo àwọn ayé wáyé ilé àwọn olóògùn àwọn alábẹ̀rẹ̀ torí bá wà wò bá ti sọ wá nínú kánínú yẹn dè ní torí ìlànà àwọn tó wà wò gbogbo gbogbo ìyẹn wọ́n pẹ̀lú rọ̀ kó fi kún ọbẹ̀ náà fún ara wọn bọ́tẹ̀ ń bẹ lọ́nà àwọn ọ̀rọ̀ wọn láwọn ìdájọ́ yẹn òní ó máa ṣe ẹ̀kọ́ bá ti gbé ṣe irú ẹ̀ tó gbà wípé wà á nà má àwọn ọ̀hún láti rọ́ ẹnìkan tó ń bẹ pẹ̀lú ọlọ́run ọba tó ń náà bọ́lọ̀ ń tètò ìfánilọ́ tó bọ́lọ̀ ń fi lọ́wọ́ ó tètò náà àwọn ẹ̀dá kan tó ń bẹ tí wọ́n jẹ́ àtètò pẹ̀lú ọlọ́run bọ́lọ̀ ọba ti ọmọ òṣèpọ̀

wọ́n ti náà kan náà wọ́n wà ní ìjẹ́ra rẹ̀ àwọn bóyá wọ́n ti ṣe láti ìgbà fún wọn bá gbàgbọ́ àtọwọ́ ọlọ́run ní wọ́n rán wọ́n lè bẹ̀rẹ̀ ní ẹ̀wù bá bẹ̀rẹ̀ tó ń tó wọn nígbà tó fẹ́ẹ́ yìí yóò máa ló gbàgbọ́ rẹ̀ pé lórí tọ́nà bá fẹ́ náà ni tó wọn bá tó fún àwọn ẹ̀ tó bá láwọn bá ti dé ọkàn rẹ̀ balẹ̀ tó bá láwọn lágbára rẹ̀ ní ìlú ìbàjẹ́ mélòó mélòó ní ká fi àjọ ọ̀sán wa fi dé èèyàn kan náà èèyàn kan náà ó ti bá lóun lé jẹ́ kárin kí ló wà á ní bọ̀dá mi yẹn

ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá ni ẹ ọba rẹ̀ ẹ̀dá pé kò ní yóò lè bà wá níbi dáadáa ilé a ṣe ìsìláàmù ká ìrànlọ́wọ́ náà ni ọmọ ẹgbẹ́ akọ́bí àwòwàlá ìrànlọ́wọ́ ni fún náà lè wò ọkọ̀ yìí lọ́la wọ́n ti ní amọ́ wa mọ́ o wọ́n ti ní ẹbọ ní àbìmọ̀ tó bàbá ìlú ipò yí gbogbo ọmọ ẹ̀lẹ́yìn bá ní tàbá àti lè dé ojú tó mú lọ́sọ̀ lọ́ba ti bẹ̀rù ẹ̀dàkù nǹkan kàbá ìlú tẹ̀ ní ìyá wọ́n lọ́ba lọ ọ̀fun ní ẹ̀dàkù wọ́n fi wé ọ̀rọ̀ ọba ló lẹ̀mí sí ọ̀dọ̀ ọmọ àìnà owó àìnà ìbẹ̀ nígbà mẹ́rin tó rò ó mú ẹ̀mí pa nǹkan yẹn tó lè ràn yẹn lọ́wọ́ kó o fẹ́ dásí kó o náà fún bá wọn lórí ṣùgbọ́n mo fẹ́ mú ó yẹ kó lè fi ọ̀nà wà nígbà ẹ̀mọ́ mi nira mi ò lóṣẹ̀ fún ọ bá wọn fẹ́ ni ìyẹn bá tó àbá ti síwájú síbẹ̀ kan síwájú ìgbìmọ̀ wọn pè gbà fún yẹn tó fi òkú bọ́ sí ọ̀rọ̀ ọlọ́run sì mú ẹ̀yà àwọn afárá wa ní pẹ̀lú àti tó wà láyé máa dákọ̀ láti máa kà wọ́n ní kódà kí ìyẹn wà lẹ́nu ojú pé gbogbo ìgbà kan ní ó máa ní káwọn èèyàn lọ́wọ́ yóò lè kó di ọ̀pẹ̀lú ìlọ́pẹ̀lú ẹlẹ́gbùn olówó àpẹ̀lú ìlàájú ti o tàbí ilẹ̀ ìrìbẹ̀ àkókò mọ̀ nígbà tó ní pé kódà tí ó bá jẹ oúnjẹ ìdílé kan yóò kọ̀wọ̀ ilẹ̀ ni ara wò mọ́ ibẹ̀ ìrìnlẹ̀ alẹ́ tó fún náà lè sọ ọ́ mọ́ jẹ tí ó mọ̀ jẹ́ ilé abíbí láwọn ìlọ́ ṣùgbọ́n jẹ́ ilé abíbí níwájú olúwa wọn fún àwọn ọ̀sán àkókò lọ bí àti tó dúró níwájú jẹ́ kó yá gbogbo ògbà ló bá mọ ọrọjọ tó bá dọ́wọ́ ẹ̀ lẹ́yìn lórí ọjọ́ bí ó dáwọ̀ láàmú bẹ́ẹ̀ ni máa kà máa kà lẹ́rọ ọ̀rọ̀ bó bá ti sàlù bá ti sàlù wà wọ̀ lọ lọ́wọ́ bá ìṣẹ́ lórí ọ̀nà lọ́wọ́ ìwọ̀ ọ̀rọ̀ ara mọ́nà ni mọ́ pẹ̀lú ìnáwó òkú pẹ̀lú mọ́ pẹ̀lú ìnáwó òkú tó ló pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn mọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìwọ̀ òkú bíbí àníyàn wọ́n ti ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe dáadáa kan tí islam náà fara wọ́n lọ́wọ́ kò sí lè kọ́ lọ́wọ́ mi ìdílé yá bẹ́ẹ̀ nìkan ìgbẹ́jọ ní ẹ̀nìkan ọ̀dọ̀wọ́ náà wà nìkan ní nípa ní ìgbẹ́mọ̀ ọmọ lẹ́yìn àwọn tọ́ka àwọn òdòdó ń káàkiri ó sọ pé ní tó sọ mẹ́rin ìdúgbò tó ń sọ lẹ́yìn àbá yẹn kò ní bá kejì rẹ̀ báyìí lọ́rùn ṣùgbọ́n ìdíjú tó ló tẹ̀lé láàárọ̀ àti ẹ̀ tó òfin kọ̀ lába tó òfin nígbà tiẹ̀ ma ó ló ń bí ma ọmọ tó ń bí ó pè fún ọmọ kò sílẹ̀ tọ́lá ọmọ ìdòdó wọn ma wọn wá lọ bá wọn ṣé ẹ̀dọ̀ ọlọ́run wá ní ẹ̀yẹ ìgbà àti wájú ọlọ́run gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀dá òkú làbí òṣè ní ìṣú ọjọ́ mẹ́jọ báyìí máa ń tẹ̀kọ́ wọn wá oníṣẹ́ ìgbà ní ọmọ ọ̀pá kankan láti ní jìnà táwọn alájẹ̀nú àfà àwọn alájẹ̀nà jìnà tí wọ́n wọ́n ẹ̀ tẹ́ ìyàn lóore ní máa fẹ́ jọ ní olú sílẹ̀ ní ìṣùgbọ́n tó padà kọ́kọ́ rẹ̀ kò nínú wọn yọ lọ oníṣẹ́ ìgbà kó ní sẹ́nu bá ń gbà ó ní ọdún mẹ́jọ ọdún ikú òun tó mú lọ́wọ́ àwọn èèyàn ọwọ́ ìsìn lọ́wọ́ àwọn bá ní ta ìjọba ọjọ́ ìjọ báyìí ọjọ́ báyìí ń gbà àbá àti ń gbà àwọn ìwà àwọn ọ̀rẹ́ bí wí ìrọ̀lọ́ ń gbà ọ̀rọ̀ áá nǹkan pẹ̀lú àwọn èèyàn lọ nǹkan pẹ̀lú àwọn èèyàn lọ àwọn ọjọ́ mẹ́jọ kan ìgbà tó ti dé aago méjìlá òru ọjọ́ kejì ọ̀rẹ́ ọmọ ẹgbẹ́ ti gbà ọmọ tó ti ìfọ́sẹ̀ kan wọn ń wá wọn sọ pé sọ̀rọ̀ gbogbo owó ló dẹ́kù òun ló lórí ọmọ yẹn ilé ìwòsàn kan ilé ìwòsàn yìí ilé ìwòsàn yẹn òun ló yá owó ká òun ló lórí ọmọ yẹn ọ̀rọ̀ ìlú tẹ̀wọ́ ọmọ wọn lọ wá pa mo dábọ̀ lè báyìí sí náà bó ṣe máa rí ìyẹn ìfẹ́ fún yẹn ní ìkọ̀ ọ̀fẹ́ tó dábọ̀ mi nǹkan ti dà lọ lójú ó ní àpá àṣírí àṣírí ni tọ̀ mọ́ra bí lórí orí ìpèlè yọ lóra sánà lọ sí aláwọ̀ sàkó àwọn ọmọ ìgbà yọ àwọn ọmọ àti sẹlẹ̀rà wọn ní ìṣẹ̀ sẹlẹ̀rà tàbí àwọn ọmọ àti àdéhùn yà sẹlẹ̀rà wọn سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان الحمد لله أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك